mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé o ẹ káàárọ̀ ẹ káàsùn ẹ káalẹ́ ní gbogbo ibi tó bá ti gbé bá yín èmi ọmọ yín náà ni tí ẹ mọ̀ bí ẹni mowó arólè bàbá tẹ́ntẹ́n olú mike ọba lọ́la jp mo kí gbogbo yín a kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn mi ẹ ó tún ní fídíò kan tí mo fẹ́ ká tún jọ gbà yẹ̀wò lórí ètò wa ni ẹ gbà yí yẹ̀wò ẹ bá wa dá sí i ó lè tó tá a gbédé láàárọ̀ yìí ẹ níbi tẹ́ ẹ ti máa máa wo fídíò eléyìí tí mo sọ wípé mo fẹ́ mú wá fún yín a ti ń sọ̀rọ̀ nípa ọba olúwo ọba emir emir ìwó tí wọ́n fi paradise tí wọ́n fi ta lọ́rẹ ìyẹn obìnrin fúlàní ó ti yé yín ẹ̀ ṣàmọ̀ ọgbọ́n tí ó ti yé yín <laughs> so bàbá wa yìí eh, bàbá wa kọ́ dìde wọ́n lọ bá ìkan lára àwọn àgbà ilẹ̀ Yorùbá tó mọ ìtàn bí ilẹ̀ Yorùbá ṣe ṣẹ̀ bí àwọn bàbá ńlá bàbá wa ṣe tẹ ilẹ̀ Yorùbá dó láti béèrè pé àá bàbá wa kí ló ń ṣẹlẹ̀ gan-an kí nìdí tí ọba olúwo fi wu àwọn ìwà ọmọ àlè bí eléyìí bàbá yìí sọ̀rọ̀ o ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. inú ààfin ó ti ní oríṣiríṣi gbogbo èròjà láti sọ ọba di ọba hmm. àwa amúlò mọ́ ọ̀pọ̀lọpọ̀ àkóró àkòdì tí ń bẹ ní ààfin wọ́n ti parẹ́ wọ́n ti gbogbo míì oyè míì tá ń jẹ ní kí ọ̀jẹ̀ mọ́ tí ọba Rasidi bá ń ṣe nǹkan lódì lódì kò kò jẹ̀bi. kò jẹ̀bi. alákọ̀ọ́kọ́. ẹ̀yin mọ̀lẹ́bí mi ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín o ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú déédéé wòyí ní gbogbo ibikíbi tí ọba á já sí níbi tí ẹ ti ń wò mí. mo dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé mo ní àǹfààní àti wà lọ́dọ̀ ọ́ àwọn bàbá tí kì í fi igbá kan bọ̀kan nínú àwọn bàbá tí ó jẹ́ wípé kódà ìgbà tí mo dọ́dọ̀ wọn ń sìn náà wọ́n tún ti dá sí ọ̀rọ̀ lójú mi tínú mi sì dùn tí èso tó kàn mí rárá tínú mi sì dùn bí wọ́n ṣe sọ nítorí pé àwọn ọ̀rẹ́dì láti fepo bọyọ̀ gẹ́gẹ́ bí àwa ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ mà wípé gbogbo ìgbàkúgbà tí ọmọ Yorùbá bá ti fi epo bọyọ̀ nípa akọ́sàn burúkú ló máa ń bá wọn so àwọn ọ̀bá yìí ni wọ́n dẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ní ìdí láti ṣe báyìí báyìí lẹ ní ìdí láti ṣe so Ọlọ́run wá jẹ́ káwọn náà ò tún jìnnà sí irú ẹ̀ bá mi ẹ kúrò ní sá. ẹ pẹ̀lẹ́ ẹ kúrò ní. yẹsà yẹsà ẹ ẹ bá mi ẹ dákun torí Ọlọ́run ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ ẹ dákun yín mo fẹ́ kẹ́ bá ń dárúkọ ara yín fúnra yín. ẹ ṣe orúkọ tèmi gbogbo ẹyin tẹ ń wò wá orúkọ mi ni um olóyè ifáyẹmí ẹlẹbùíbọn àràbà àwo ìlú ọṣọgbó hmm. ojú ò ní tì yín bàbá ẹ bá mi jẹ́ ká máa wulẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ nínú ohun tó gbé mi wá bí ilé torí pé mo mọ̀ pé ẹ máa ní solúsàn sí àwọn ohun tó gbé mi wá bí. torí inú igbó ńlá la ti rí ẹyẹ kínní hmm. bàbá ilẹ̀ yorùbá ń pòyì lójú mi kò sì wù mí kó ṣubú gbogbo agbára tí irú mi yìí ní agbára mélòó ni irú mi yìí ní gbogbo ẹ̀ ni mo fi ń sa agbára pé ìran yorùbá ò gbọ́dọ̀ dàrú àdẹ gbọ́dọ̀ ní ìṣòro so báàbá wa níṣòro tí ìran wa ọ̀dẹ̀ ní dàrú a gbọ́dọ̀ máa tọ́ra wa sọ́nà tí a fi ní rí ìkọsẹ̀ láàrin ara wa báàmì ẹ dákun ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba torí ọ̀rọ̀ lọ́balọ́ba ó ń sún mi ní ilẹ̀ Yorùbá báyìí báàmì kí ni ẹ rò pó fa ìdí pàtàkì tí àwọn nǹkan tí ò kì í ṣẹlẹ̀ sí àwọn ọba wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ fi ń ṣẹlẹ̀ ń sìn kò sẹ́ni tí ó lè láyàláyà kó bu ọba tẹ́lẹ̀ àwọn èèyàn ń bu ọba ṣeré ń sìn ni wọn ò lè fi ìbọn lọ pa ọba tẹ́lẹ̀ torí gbogbo tí jẹ́ oògùn wọ́n mọ̀ máa wá dáa fún àwọn ọba wa ni ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a nígbàgbọ́ pé kò lè ṣẹlẹ̀ yìí ló ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá bá mi kí lè rò pé ó fàṣà. ẹ ṣe àwọn bàbá wa náà ni máa ń po wọn lámùpọ ẹrù rẹ wọ hmm. ó ní òkèlè ń wo ẹwò lẹ ṣe rí ìṣòro wa ti bẹ̀rẹ̀ àwọn nǹkan mẹ́ta pàtàkì ní da ìran yorùbá láàmú àtọba ni o àti um òpìjẹ ni o hmm. ẹ rí i pé nígbà tí àwọn gẹ̀ẹ́sì àwọn ni la bí colonize àwọn náà colonize gẹ̀ẹ́sì náà ló lọ sí India o. bẹ́ẹ̀ni. India kò gba èdè gẹ̀ẹ́sì. India kò gba àṣà gẹ̀ẹ́sì. India kò gba ẹ̀sìn gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni ipa ti India ẹ wo bí India ṣe gòkè tó lónìí. <laughs> àwa Nàìjíríà èdè gẹ̀ẹ́sì. a gba àṣà gẹ̀ẹ́sì a gba ẹ̀sìn gẹ̀ẹ́sì a sì ní ìlọsíwájú. torí ẹ̀sìn yẹn ti tako ẹ̀sìn tiwa. tó ṣẹlẹ̀ níbi tó ti ń dàrú bọ̀nù ẹlẹ́ẹ̀kejì àwọn olóṣèlú tí ò yẹ kó máa dá sí ọ̀rọ̀ ọba kò sí ń tọ́kan olóṣèlú pé à ń fọba jẹ kò sí àwọn olóṣèlú wọ́n tún dákún ìṣòro wa hmm. wọ́n yẹpẹrẹ àwọn ọba ẹ̀dà náà ẹ wo gẹ̀ẹ́sì tá a gba òṣèlú lọ́wọ́ wọn institution ọba lọ́wọ́ òṣèlú ọ̀fọ́ òṣèlú òde bẹ́ẹ̀ àkínlá kíná ṣe tiwa ń bì hmm. tí ibi tó lọ́sẹ̀lú tẹ́ ti ń ba àṣà àti nǹkan wa jẹ́nu ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀sìn hmm. ẹ̀sìn kiriyó ẹ̀sìn ìmọ̀lẹ́wò ọ̀tá mẹ́ta tá a nínú nígbà bá ń ṣe ń bá nǹkan wá bọ̀ kó tó di pé àwọn nǹkan wọ̀nyí dé hmm. gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá ó dá Yorùbá pé pérépéré gbogbo nǹkan lọ́lọ́run fún wa kò sí ìṣòro kan kí wọ́n tó mú Bíbélì dé kí wọ́n tó mú Kùránì dé tí àwọn Yorùbá dojúkọ tí wọ́n ṣẹ́gun ìṣòro. Hmm. Hmm. bí wọ́n lo oògùn ni o bí nǹkan kan ṣẹlẹ̀ ni o àjàkálẹ̀ àrùn kan dé ni o kò sí nǹkan ọ̀hún tí wọ́n wá ṣètì ẹ̀ nígbà wọ́n dé tí àṣàwọ̀ bẹ̀rẹ̀ sí í dé ni wàhálà ń dé ti hmm. tọba tí fún èyí déédéé ọba wípé nítorí pé ó lówó wọn èyí déédéé ọba nítorí pé ó Hmm. ìgbà míì ẹni tí wọn ó mú tí ó jọba ó lè jẹ pé oko ni wọn ti lọ mú. Hmm. ẹni tí fáwọn tọ́ka sí gan-an. tí ó jẹ oko ní ọ̀rọ̀ ẹ̀rù lọ. Hmm. kìí ṣe personality ẹ̀ bí kò ṣe orí rẹ̀ orí tó yàn. torí wọn ní ìgbà agẹṣin làákà láyé ọba láyọ̀nù ọkọ́lé ilé mi etí odò ìyàwó méjì mo fẹ́ um mo ṣinṣin láé ọba tí wọ́n gbọ́dọ̀ lè máa rí ìgbà rẹ̀ kà kì í ṣe ọba ní ó máa lọ kówó sáwọn èèyàn lápò pé owó tẹ́ ẹ̀ o hmm. orí rẹ̀ ni ó máa pèsè fún lòun hmm. tí jẹ́ pé yóò wá rọ ẹkẹ́ ilé yóò rọ̀ gbòòrò òlu wọn pé àsìkò ti lágbájá yìí máa dáa àsìkò yìí máa dùn ọ̀dùndún ọba àṣọ̀lú dẹ̀rọ̀ gbogbo nǹkan dẹ̀ ohun táwọn bàbá wa máa ń wò nù kì í ṣe pé nígbà tí ọba àti lówó nígbà tí ọba àti mọ̀ọ̀yàn ṣé ẹ rí gbogbo agbọ́n amọ̀ọ̀yàn ẹlòmíì tí ò gbénú àwọn tí ó ti wà níbẹ̀. àwọn tí ó ti wà níbẹ̀. wọ́n ilé orí ilé yàrá káà orí ni hmm. ilé àṣẹ ni. Hmm káà ṣàngó ní tó bàbá jí láàárọ̀ ibi tí ó fẹ̀yìn rìn wọ̀ hmm. ibi tí ó ti kànkùn hmm. mélòó ọba ló ń mọ̀ mọ́ àwọn tí ó sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ inú ààfin náà wọ́n máa gbé. inú ààfin ni wọ́n máa ń gbé. pé ìbáà jẹ́ pé ẹ̀yìn odi ló ti dé òun ìbáà jẹ́ pé ibi kan wọ́n ti tọ́ bá ti dé báyìí ìyẹn ni wọ́n ń pè ní ìwọlérò. ìwọlérò. àṣìwọlérò kankan fún ọba mọ́ lẹ́yìn pé wọ́n ṣe ìfinimọlé adé ló wà ńbí o àṣẹ ló wà ńbí o kinní ló wà ńbí ó tún wá ní ìrónilágbára hmm. tó jẹ́ pé pẹ́rẹ́ mi ń bẹ ní àtàrí ọba tó téèyàn bá dákọ ọba lásán orí ọ̀nà fíntàn hmm. àṣemọ́ ìrónilágbára yìí òní ń sọ ọba di ẹ̀rù jẹ̀jẹ̀ tó bá bá yọ síbì kan gbogbo àyà ẹ̀ tó ń kó jèjì ni ó mú yàn. jèjì ni a mú ẹni kẹ́ni tó bá wà ń bẹ̀. wọ́n ní wọ́n bá ti dé bẹ́ẹ̀ ṣùgbọ́n ló fi di pé àjọ ń bọ̀wọ́ wọ́n ń gbá ọba nídìí wọ́n ń san ọba ní kínní wọ́n ń yìnbọn mọ́ba torí ọba tí ò ṣe tí ò gba gbogbo ìlànà wọ̀nyí kọjá tí ò ṣe gbogbo kò yàtọ̀ sí èmi àti rẹ tó sọ bàbá ẹ má fira yín wò bàbá ẹ má fira yín wò ọba gbọ́dọ̀ bí ẹ bá ṣe gbogbo nǹkan wọn you transform hmm. tó nǹkan ọmọ yìí pé ah òun ti kúrò ní òun ti kúrò ní òun ti wà tẹ́lẹ̀ òun ti dẹrù jẹjẹ tàwa ṣèyún mọ́ a ṣe mọ́ ìní gbogbo yọ̀wàyọ̀ rèé tá à ń rí ẹ wá pé ọba di àwọn olóṣèlú dákun ọ̀làjú dákun hmm. ẹ̀sìn dákun hmm. torí ẹ̀sìn gan ni ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n fẹ́ a ní ọ̀rẹ́ mi kan London ni ó wà èmi wà l'Amẹ́ríkà ló bá pè mí ló bá ní bàbá wọ́n mà ní kó ń wá jóye mi ò pé ní Àkúrẹ́ nìkan ni òun ìdílé àwọn ni oyè yẹn sì kàn ṣùgbọ́n òun wá rò wípé gbogbo nǹkan tí wọ́n máa ń pé kéèyàn ó ṣẹ́hun òun ò ní fẹ́ le ṣe o torí tó o bá ti mọ̀ pé ò ní ṣe má yọjú o. Hmm. Hmm. torí tó o bá ti mọ̀ pé ò ní ṣe gbogbo nǹkan ìṣẹ̀dálẹ̀ yẹn yóò jẹ́ ní tí ọ̀jọ̀ba ó ṣe. Hmm. àwọn ìrìnsìn ọ̀kánjú àníyàn wọn ò pé kún òsì dé kú ọ lọ. wọn ò fẹ́ ṣe orò wọ́n sì fẹ́ jọba. n ti ń tẹ̀ láàmú nù ipò ọba wù wọ́n adé ọba wù wọ́n dé gbọ́n wọn sì fẹ́ ṣe adé gangan òòṣà ni fún ọba. adé gangan tí a gbé sórí ọba yẹn. òòṣà ni kì í ṣe adé lásán kì í ṣe adé mọ́láńgaran adé yindeyinde o àsọ̀rọ̀ adé yindeyinde mọ́láńgaran àwọn adé adé tó ní gbogbo lẹ̀kẹ̀ òòṣà tó ní gbogbo adétọ́ba ò gbọ́dọ̀ wọnú rẹ̀ nígbà tá a wá ní gbogbo nǹkan tọ́lọ́run dá fún wa báwọn tá a wá ní òwú wá tá a pé nǹkan ìgbàlódé àwọn tá a sì ń wò tá a pé àjọ wà ní ayé ọ̀làjú iná ni àwọn ò gbà ẹnu o. wọn dànù. wọn sì ń ṣèṣe tẹ ọmọ tí a nìkan náà ní wá bàbá. níbi tí sọ̀rọ̀ wa ti bẹ̀rẹ̀ ń tọ́fà nù. bá mi kí mo fẹ́ bá yẹn délẹ̀ bá mi kí lẹ rò pé yóò yọ wá lóko àdánwò yẹn sá. n tó lè yọ wá ló wọn ní kọ̀rọ̀ ìlú nílùú ti bàjẹ́ wá. kọ̀rọ̀ ìlú nílùú ti bàjẹ́ wá. tí a bá fẹ́ kúrò ní a padà sínú ilé ni hmm. torí bọ́ọ̀dì òdùn bí ìgbẹ́ nìlórí inú ọ̀dẹ̀dẹ̀ wa la padà sí. Si ká padà sí gbogbo nǹkan tá à ń ṣe ní ìkíni wa um oríkì gbogbo nǹkan ìbílẹ̀ wa ká padà síbẹ̀ aṣọ ìbílẹ̀ wa ká máa wọ̀ oúnjẹ ìbílẹ̀ wa ká máa jẹ gbogbo ọlọ́run ti dá wa pé àwa la kàn ń ṣe àyọjúràn káàkiri um lárúbáwá kan ni o ísírẹ́lì ni o ísírẹ́lì ní tiẹ̀ lárúbáwá ní tiẹ̀ gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá wa. bọ́ọ̀dẹ̀ sọ tí wọ́n yẹn nù. bọ́ọ̀ àwa la ń lọ ṣàtọ́jú ẹ bá tí ì òkè Bethlehem ẹ tí ì òkè Jordan ẹ <laughs> àwọn náà ní gbogbo ẹ̀ ń bí o. àwa náà ní. ẹ ń tá a bí wọn bí èèwù wọn ẹni ẹlẹ́ni ní yá wọn láà hmm. tó ń ṣe wá nù tí àbá ti jẹ́ kí nǹkan tiwọ́ jọ wá lójú bá kó o lè lọ dà síta náà nù. títí wọn ọba ti jọ wá lójú. nígbà tí ọjọ́ wá lójú tá a bá jẹ́ kó jọ wá lójú wọ́n mọ̀ ọ́n mọ̀ ní eighteen eighteen thirty two làwọn èèbó jókòó jẹ́ ń gbé ìmọ̀ kẹ́ ń wo gbogbo àwọn èèyàn káàkiri wọ́n wo ẹ̀yà Yorùbá wọn náà ah, àwọn ẹ̀yà yìí. àwọn eléyìí ó yẹ ẹ̀yàkuyà máa lọ́wọ́. tá a bá kán wọn ní egun ẹ̀yìn wọn ní gbogbo ọgbọ́n tọ́lọ́run fún àwọn Yorùbá àfi káwọn mọ pọ́n nǹkan tiwọn lé fún wa káwọn mọ bà nǹkan tiwa jẹ́ káwọn mọ pọ́n nǹkan pé iná àwọn fi lè rí wa sẹ́lẹ̀ egun ẹ̀yìn bẹ́ẹ̀ náà wọ́n sì ṣe mú wa nígbà àwọn èèmú tí kírísítẹ́nì èègòkè wá bí wọ́n jókòó wọ́n sì gbìmọ̀ wọ́n ṣàjọrò rẹ̀ ni. àwa gba ìyàwó àgbà lékèlékè àgbọ̀ ọ̀yà tán ọ̀yà ń yọná lẹ́nu. àṣà ọ̀làjú àtẹ̀sìn ọ̀làjú tá a gbà òun ni òjò amodó tá a dọ̀hún lásì ó ń ṣe wá síbáṣìbò. Si bàbá yìí dàkún mò ń wo ipa tí ọ̀làjú kó lórí kínní yẹn torí pé ìgbà kan náà wà tó jẹ́ pé bàbá wa kan wà tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n tàbí kírísítẹ́nì ẹ̀yin bàbá náà dẹ̀ gba ẹ̀sìn méjèèjì yẹn láàyè ibi tí ìran ọmọ Yorùbá dáadé nìyẹn kò sí ntáà kì í kó mọ́ra làwọn bàbá wa fi fún wọn láǹfààní àti ẹ̀sìtì láàrin wa a lè rí àwọn mùsùlùmí kan àti àwọn kìrìsìtẹ́nì kan bàbá tó jẹ́ pé tí wọ́n bá jọba gbogbo nǹkan tí wọ́n ṣe ok for example eh, ọba wa tí wọ́n wà ní Ifẹ̀ ṣé àwọn máa ní àwọn ò lè bá àwọn ò ní bá wa ṣe gbogbo ohun tí wọ́n máa ń ṣe nífẹ̀ẹ́ yẹn ṣé Ifẹ̀ ó sì máa jẹ́ Ifẹ̀. ẹ lè fi olúkúlù ètò ni. olúkúlù ètò ni. n tí ọba tí ọba jẹ nífẹ̀ẹ́ tí ń ilé tí ń wọ̀ gbogbo ohun tí ń ṣe kò sílùú míì tí wọ́n ti ṣe tọ́ba bá tún papòdà bí wọ́n kò sí ìlú míì. kò sílùú míì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ó wúwo ó tóbi ó lóòrìn ẹrù yọ sí yẹ ọ̀nà fún wọn tó yẹ bá ti dẹ́pẹ́ bá ti gbélé. ọ̀ọ́ni òòṣà ni ọ̀ọ́ni ọ̀ọ́ni rìṣà òòṣà ni. òòṣà ni ọ̀ọ́ni bàbá. gbogbo gbogbo nǹkan ló pé pérépéré síbẹ̀ ṣé ẹ rí lóòótọ́ ni lórí bó ti wí hùn bẹ́ẹ̀ ti ń bá a bọ̀ nù àwọn mùsùlùmí àwọn kírísítẹ́nì náà ni wọ́n wá tún sọ fún wọn pé ní tí wọ́n ń ṣe ò dáa àwọn tí wọ́n gbà wọ́n mọ́ra ń gbà yẹn wọ́n ń ṣe gbogbo nǹkan àwọn gbà yìí pé gbogbo ọ̀nà náà ni ọlọ́ ṣùgbọ́n bọ́ọ̀ bá wá ti jẹ́ kírísítẹ́nì nísìn tẹ́ ń bá ń bọ eégún lé yín tó bá ti bọ́ ọ ti dáràn ò ní rí jésù jésù ò rí ọ tó o bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá ń bọ Ṣàngó ńlé yín tó o bá ti lè bọ Ṣàngó o ti mọ̀mọ́dù ọmọ ọmọ. ẹ ẹ bàbá ẹ má bínú ta àdánwò burúkú mi nǹkan àwọn èèyàn tí wọ́n wà á tó jẹ́ pé ńgbà bá rìn rìn rìn wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ sọ́dọ̀ aláàfáà tí wọ́n padà wàá sọ fún pé eégún òdílé yín kan bẹ́ẹ̀ baba ẹ má bínú mo mo kéré sẹ ń tọgbọdọ sọtàn lójú yín igo ẹbọn láyà àbúrò mi ni ó dẹjọ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí gan nídìí iṣẹ́ tíátà yìí mo mú mọ ẹnìkan ẹni yẹn ó ṣe dáadáa fún wa nígbà tí igo ẹ sick ẹni yẹn ṣe dáadáa fún wa gan Ọlọ́run sá gba ọwọ́ rẹ̀ wo gba igo ìlà so Igwe wa ń fi àwọn ọ̀rẹ́ Igwe tí wọ́n wà nílùú òyìnbó wa sọ pé àwọn ń fẹ́ nǹkan báyìí báyìí ó wá jẹ́ irú nǹkan tí ẹni yẹn tó sì ṣe fún Igwe Igwe wa ní à tẹ́ bá fẹ́ ẹni yẹn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ni o kò dẹ̀ sí wàhálà kankan ju pé kì í sáyé léèyàn kì í ṣe kinní kan ó bá jẹ ló máa sọ fún yín tẹ́ ẹ bá dẹ̀ ti ṣe ẹ gbàgbé lórí ntẹ́ ẹ ṣe lé lórí ó ti ó ti ó ti ó ti jùṣe nìyẹn so ó dẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn àwọn yẹn nítorí tí wọ́n gbọ́ yẹn wọ́n wá mú wọ́n wá ní kí ìwé báwọn sọ fún aláàjì pé aláàjì máa wá sí Amẹ́ríkà aláàjì wá láwọn ò ní ìwé eh, passport wọn àwọn náà sẹ́ndì owó sí aláàjì àwọn ni wọ́n invite aláàjì tí aláàjì fi rí fisa gba bàbá níjọ́ tí aláàjì máa débẹ̀ ṣe rí ẹ̀gbọ́n kan ló kó gbogbo wọn pátápátá ló kó wọn wá sílùú òyìnbó àwọn bíi mẹ́jọ torí ṣe burúkú burúkú kò ń gba owó náírà lọ́wọ́ ẹnìkankan kó tó mú ọ wá gbogbo owó tí wọ́n nà òun ló nà ṣùgbọ́n ẹnìyẹn ti wá kú rẹ̀ tẹ̀ burúkú burúkú tó jẹ́ pé wọ́n àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tó ti tó mú kó wá sílùú òyìnbó yẹn sí ní Amẹ́ríkà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún láti jẹun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún láti jẹun ni so ìjọ tí wọ́n wá pàdé aláàjì tí ẹni tó tó jẹ́ mùsùlùmí wọn tó wá gbé aláàjì ní airport bó ṣe gbé aláàjì wọlé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wọn gbogbo tí wá dúró de aláàjì nù ilé ẹni yẹn so bí aláàjì ṣe ń wọlé bẹ́ẹ̀ ni ẹni ẹ̀gbọ́n wọn yẹn ló ń jáde aláàjì aláàjì la máa ń pe ẹnu yẹn aláàjì bá ní à ah, pé ẹ dákun ẹ má ta ni ẹni tó ń lọ wọn bá ní à ah, bàbá ẹ̀gbọ́n àwọn nìyẹn ah, ẹ̀gbọ́n yẹn ẹ sì nífẹ̀ẹ́ bàbá òun ló kó gbogbo àwọn táwọn ẹ lọ pé ẹ lọ pé ìyẹn bá súlẹ̀ lọ pé nígbà tán lọ pé bá ní à ẹ má bínú o àdánwò burúkú lẹni wà wọn ní àdánwò náà wà tó tọ wọn wá sọ ìtàn bí ẹni ẹ̀ sójú jẹ́ pé gbogbo nǹkan táwọn jẹ́ ọ̀rẹ́ wọn ní nǹkan kan mọ́ pé ó tẹ̀ tó ti ṣẹ̀wọ̀n ó tún ṣẹ̀wọ̀n ọdún méjì sá hmm. so nígbà tí wàá sọ gbogbo yẹn bàbá wa yẹn wàá sọ fún wọn pé à kò lè má rí bẹ́ẹ̀ pé só ní bàbá ó ní bàbá wọn ti kú só ní ìyá ó ní ìyá wọn ti kú só ní ẹ̀gbọ́n àbí àbúrò bàbá ó ní òní àbúrò bàbá bò obìnrin ni bàbá aláàjì wa ni pé kó pè pé kó béèrè lọ́wọ́ kó pè sìn kán béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n mọ ojú ibi tí bàbá àwọn ti máa ń bọ eégún wọ́n ní wọ́n wá pé wọ́n fi fóònù sí spíkà ìyá ìwà sọ pé à ó kọ́ mi gbogbo ibi tí bàbá yìí ti máa ń bọ eégún yẹn à gbogbo ẹ ti digbó ilé yẹn gan gbogbo ẹ ti wó àwọn ni àpẹ ẹ ẹ ẹ ṣe ẹ ẹ lè bá àwọn wá àwọn ni àwọn lè wà àwọn ọmọ déédéé tó wà but àwọn máa ṣe wàhálà díẹ̀ lórí ẹ̀ ni so àwọn máa ṣe kó gbogbo ògiri tó ti wó yẹn kó káwọn tó dé báyìí wá ní kán dàkún kán bá wa ṣe so wọ́n wá ní kí wọ́n bọ eégún wọ́n wá sẹ́ẹ̀dì owó sí màmá yẹn màmá yẹn wá lọ ra gbogbo nǹkan tó máa rà wọ́n á bá wọn bọ eégún yẹn ní ọjọ́ kejì sá nígbà tó di bíi bíi bóyá bíi five or six days later sá ìyẹn bá mú ọlọ́pàá wá láti ibi iṣẹ́ rẹ̀ wọ́n bá wá gbé nílé àṣé torí storekeeper ni wọ́n pe ẹni yẹn wọ́n wá jí àwọn nǹkan tó pọ̀ gan-an kò dẹ̀ mọ̀ sí ṣùgbọ́n bóun ni storekeeper tó jẹ́ pòun ló ń pa nǹkan mọ́ bóun ni ò sí nímọ̀ sí tó fi lọ ẹ̀wọ̀n ọdún méjì nìyẹn tó ti fi dá dúró wọ́n ti wá padà mú ẹni tó ṣiṣẹ́ yẹn gangan wọ́n rí òótọ́ jáde ẹni tó ṣiṣẹ́ yẹn gangan wá fẹnu ara ẹ̀ sọ pé kò mọ anything nípa ẹ̀ wọ́n wá wá gbé ilé yẹn wá decide pé gbogbo iye ọdún tó ti lò àwọn máa san owó rẹ̀ fún àwọn dẹ̀ máa promote ẹ̀ bàbá wọ́n ní gbogbo àwọn owó tí wọ́n san fún yẹn ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńláńlá ló rà ó dẹ̀ ra mọ́tò ó dẹ̀ sẹ́ndì owó sí ìyá yẹn pé kán bò ń ra mọ́tò mọ́tò tó tó mọ́tò tó wọ́n ti bọ́ eégún bàbá mi ṣé ṣé ìjọba kálí nìkan wọn ń tàn wá jẹ iṣu yẹ káwọn ọtàn ra wá jẹ. ẹ ibi tó wá ibi ìṣòro tá a wá ní gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ní ń tanra wọn jẹ tẹ́ mọ́ ń gbọ́ ọ̀rọ̀ àwọn alálùfáà tí wọ́n pè ẹ mọ́ ṣe nǹkan ìbílẹ̀ ẹ mọ́ bọ ogun ẹ mọ́ bọ àwọn tẹ́ ń tanra wọn jẹ òdodo bẹ̀ gan. dáàbì sẹ́gun wọ́n ṣe ẹ̀bọ̀ ọ̀sùn tán lánàá ni. àṣẹ ẹ̀bọ̀ ọ̀sùn tán lánàá ni. ẹ̀ṣẹ̀ ẹ̀bọ̀ ọ̀sùn tán lánàá ni. now àwọn mí wọ́n sì fara lọ sọ́dọ̀ wòlíì hmm. wọn ọ̀rọ̀ ọmọ yẹn bí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó wá lọ tó gba tí mo ṣeré lọ sọ̀sán hmm. mo rí níbi tí wọ́n ti wọ́n eh, eh, ọ̀rẹ́ mi ó wà mẹ́rin gbà tí woman yẹn sọ fún wa wípé kán bá wọn máa ṣàdúrà fún woman kan pé ọmọ rẹ̀ ni kó gbé wá kí ọ̀sán ní ọdún tí ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn rí. bẹ́ẹ̀ta bàbá ìgbà bá wá gbé ọmọ òun jó àwa gbé lọ ṣọ́ọ̀ṣì. ọmọ rẹ̀ dúpẹ́ ẹ lọ ṣèsìn. wọ́n máa lọ wọ́n máa lọ dúpẹ́. Mm. so mo wá rí i pé àwa la máa máa ń tanra wa jẹ tá a fi ń ba tara wa jẹ. ọ̀tán o pégédé bẹ̀nu à ń tanra wa jẹ à ń sì ń ba wa jẹ bó sì jẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ilé ti da woro mm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú ńgbà tí ọ̀yẹ́ kú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ojú kan náà ní ẹwà ayé wọn wọn ò lọ wájú wọn ò lọ ẹ̀yìn wọn ò fẹ́ẹ̀lì wọn ò nítorí nǹkan tá à ń sọ yìí. ẹ mọ bìrún iṣẹ mọ̀ pé ìgbà ìgbà kan wà nígbà yìí tí ẹ̀yin bàbá wa mọ táà tí ẹ̀sìn yẹn ò tí ì dí ẹ̀yin bàbá wa lọ́wọ́ tí wọ́n bá bímọ bàbá ọjọ́ ọjọ́ kìlú náà máa ń lọ sí ẹsẹ ntáyé ọmọ ọjọ́ kẹta ọjọ́ kẹta wọn ó sì sọ ntọ́mọ yẹn ó jẹ ntí ò gbọ́dọ̀ jẹ ntí ò gbọ́dọ̀ mu aṣọ tí ò gbọ́dọ̀ wọ̀ bọ ọ̀pọ̀lọpọ̀ wa ò ṣe irú ẹ̀ mọ́ àfi téèyàn bá rún màá rú yín bíi babaláwo bàbá náà la tó ń gbọ́ kórè ẹ̀ tó ń ṣẹlẹ̀ ṣé àwọn yẹn mọ̀ mọ́ nǹkan kan nǹkan tá ó dàbí rí pé nǹkan kan yẹn ni àwọn yẹn mọ̀ mọ́ tájẹ́ẹ̀tì wa pé ká kan wá gbàdánù lọ́wọ́ wa. ọgbọ́n tá a tọ́lọ́run gbé fún àyàn ní tájẹ́ẹ̀tì pé àti ní gbogbo nǹkan tó dáa tọ́lọ́run ti ṣe road map fún ọ ní tájẹ́ẹ̀tì táwọn bá bàjẹ́ àwa àní jọ́sàkálà àní jọ́sòkolo àwa di addison b tó ṣẹlẹ̀ gan-an gbogbo orú yẹn ni ká jẹ́ ẹ má ṣe o ẹ má ṣe kí ni ẹ̀ ń tayé fún ọlọ́run ti dá ọmọ ó ti dá ọlọ́run ti dá ó ti dá ọ̀nà fún àwa lọ́lọ́run fún ní ọ̀nà ìmọ̀ pé láti lè mọ nǹkan pé bí nǹkan yóò ti rí ni gbogbo àkọsílẹ̀ tẹ́ ń sọ fún ọmọ ọmọ ìyá hmm. ìyá ni ọmọ wọ ìwọ̀ yẹn tọ́mọ ó fi dàgbà ọmọ yìí dàgbà òṣìṣẹ́ ọmọ tẹ́ ń sọ pé báyìí ló báyìí ló o tí ò rí bẹ́ẹ̀ wọ́n wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ti àléébù bọ́ ẹ̀ẹ́n tẹ́ bá tí wọ́n máa bínú ọmọ wọ́n bá tiẹ̀ jẹ́ wọ́n mọ̀jẹ̀ wọ́n mọ bí ó ṣe kínní wọ́n bá tọmọ yẹn jẹ́ láti láéláé lọ̀tá ti wà láti láéláé lólè ti wà hmm. láti láéláé náà la sì ti ní tá à ń ṣe tí apá ọ̀tá ìfi káyàn hmm. àbí kéèyàn wá pé olè ọ̀parẹ́ láyé nìsín tó lè le tán. kò pọ̀ síbù kéèyàn pé kò ní sọ ọ̀tá ọ̀pá rẹ láyé. bá mi ẹ̀dá kò torí ọlọ́run mo fẹ́ béèrè question kan kí ni ìpọ́tánsì ìpèbí wíwọ̀ fún àwọn ọba. ìpèbí náà ni ara ìpèbí náà mo là ń pè ní ìwọlérò lẹ́ẹ̀kan. kẹ́ni tí wọ́n ti kọ́ wọn ní gbogbo ohun tí ilé ẹ̀kọ́. òní ìpèbí òní ìwọlérò òní lófì lófì wọ́n ń pè ń bò míì ìlérò ni à ń pè ń bò míì ìpèbí ni à ń pè ń bò míì ibi tí wọ́n ti ń kọ́ àwọn ọba lẹ́kọ̀ọ́ ibi tí wọ́n ti ń ró wọn lágbára là ń pè bẹ́ẹ̀ ríróni lágbára kíkọ́ni lẹ́kọ̀ọ́ bó ba ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ hmm. tí gbogbo èèyàn bá pé tínú bá ń bí gbogbo òlú tó ń pé àgbà bó ba ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú àkòdì níbi tí ó lọ gbogbo oríkèé àwọn ọba tó ti jẹun ọba gbọ́dọ̀ mọ̀ títí tó fi wá dórí bàbá tiẹ̀ hmm. àwọn tí ó pè pé wọ́n ní a máa níbi tí odò gbé òmùwẹ̀dé ká tó hmm. sọ pé kó mú rẹ̀ wá gba ni hmm. ó ti ní nǹkan tó bá ó ti kọ́ ṣe kó bí ó tẹ̀ wá pé babaláwo kan pé ẹ̀wà máa ń dáfá sọ̀rọ̀ ẹ̀. òun náà ti kọ́kọ́ fi lọ́gbọ́n àná tó kọ́ yẹn. gbogbo kìíní yẹn ti wà ilé àṣẹ ilé orí ilé káàṣọ̀gbó tí ó sì gbọ́dọ̀ mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó gbọ́ tí kálukú ń fẹ́ èṣù ọjà ètò ọ̀rọ̀ wọn ń sẹ́ eh, mo rántí ìgbà tí ọba aláàfin àti akálà tí wọ́n ń jà gómìnà ní aláàfin ké sí ẹ bá ń bọ èṣù ọjà hmm. n ò fẹ́ kí akálà ó wọlé ní ìbò tí ń bọ̀ ẹ téèrè tí ọba gbà torí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀. olúwa o. ó sì sọ rí bẹ́ẹ̀. olúwa o olúwa o. gbogbo ohun táwọn ọba mi ò mọ̀ nù bákan tí jọ ń jẹ kínní àti gbogbo ìṣẹ̀dálẹ̀ kálukú lọ́lọ́run ti ṣe gbogbo kínní ó ti wà ń bẹ bẹ́ẹ̀ bá dáàfin mi ní ìṣe kólóbó ni. Hmm, kólóbó làfin mi. kólóbó ni kò sí kò síbi tá a gbé kansẹ̀ kò síbi tá a gbé ibi tí wọ́n fẹ́ ìrìn wọ̀ ibi tí wọ́n ti kànkùn àwọn ìyá ìyá kan wà àwọn bàbá bàbá wọ́n ti wà nù àfitọ́ ẹ pé wọ́n yìí lọ ibì kankan ọlọ́run ti fún wa lọ́gbọ́n tó pọ̀ gan tí bí gbogbo ènìyàn bá dìtẹ̀ bí tọba ó lọ gbogbo wọn ti padà lẹ́yìn mi o tí wọn bá pa àní bá ọba ṣe mọ́ ọ àní tẹ́ ẹ bá ṣe nígbà ẹ̀yìn mọ́ bá gbogbo wọn sì tuntun mọ́ bọ̀ tí tutù padà. Hmm. ẹ ṣe bá mi ẹ bá mi o ẹ dákun ẹ má bínú o mo ń táfíù yín bí ọdún méjì sẹ́yìn. èdè sọ kan fún mi ọrọ náà dẹ̀ jàbí èpè mo bi yín léèrè pé nínú òmìnira ilẹ̀ yorùbá táwa yorùbá wà lọ́wọ́lọ́wọ́ mo ní bàbá tí yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ dẹ̀ fún mi níjọ́ náà lọ́hùn bàbá mi pé yóò wá ṣùgbọ́n àwọn ṣùgbọ́n kan wà lójú ọ̀nà tá a bá lè sọ́ra wa lórí ọ̀rọ̀ ṣùgbọ́n yẹn ẹ bá rántí bàbá ṣùgbọ́n yẹn lẹ sọ fún mi wípé kí a má búyàn mọ́ pé ọgbọ́n la fi lè kóra wa mọ́ra ká bára wa sọ ọ̀rọ̀ ìtọ́bínúbí lálẹ́ kì í ṣe pé ẹnìkankan ò ní láti láti fọ́ọ̀sì ẹnìkankan sí opinion tara rẹ̀ bí ẹ ṣe bá mi sọ inú mi dẹ̀ dùn pé gbogbo àwọn tó bá gbọ́ lónìí tó bá tún lọ wo fídíò yẹn wọ́n ó rí i pé bó ṣe wà nìyẹn bàbá mi ò ẹ dákun torí ọlọ́run ṣé ṣé ẹ sì rò pé òmìnira ilẹ̀ yorùbá yẹn náà a sì tún wà lórí ipa àlè rìgbà. òmìnira kò sí ẹni tí wọ́n máa fìyà jẹ kò sí ẹni tí ó máa rí ẹ̀gbin ọ̀pọ̀tọ́ gbogbo ìrònú gbogbo èrò rẹ̀ ni pé kò ń bọ́kù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n ní aṣòro dàbí ìjà ọjà èmi hmm. ò ní sá naginagi kò sì dẹ́kun igi níní náà Hmm. Eh, oníṣìjú ọ̀dẹ̀ ní fẹ́ ah, sákẹ́wọ́n ní wọ́n nà sákò lọ́jà ni. Hmm. tó ń ṣe tó ń ṣe yorùbá nù gbogbo nǹkan wọ̀nyí tá a bá fẹ́ gba òmìnira yorùbá tá a fẹ́ gbogbo kínní ìlà gbọ́dọ̀ mú ṣe tá a bá gbòmìnira tá a bá ṣe àtòsí gbogbo tá à ń sọ yìí òfurufú gbádá ni. òmìnira bá tún dì nira. yóò dì nira. tá a bá jójúlówó yorùbá gan tó dájẹ́ pé àṣàlẹ̀ ísírẹ́lì là ń lò àṣàlẹ̀ lárúbáwá là ń lò kò lè bá mu. ìyẹn ní wàá mú mi béèrè question kan bá mi ọmọ yín Sunday Igboho àti Professor Banji advice wo lẹ fẹ́ fún wọn lórí bí wọ́n ṣe lè bá àwọn tá a jọ ń wá òmìnira yẹn sọ̀rọ̀ Eh, advice wo lẹ fún wọn. ìgbà gbogbo lèmi àti bàbá akíntóye máa ń sọ̀rọ̀ hmm. wọn máa ń gbogbo ìgbà náà máa ń pè mí tí mo sì máa ń tẹnu mọ́ òun náà ni mò ń sọ ẹ hmm. èmi àti Sunday nìkan ni àti sọ̀rọ̀ tí kó tó di pé ó lọ ẹ̀yìn odi ṣùgbọ́n bàbá mo wà ń Brazil wọ́n pè mí kò sígbà tẹ̀yìn tí bàbá tí wọ́n bá ti kẹ́fín kinní kan bàbá ó pè mí bàbá bò ni a ti ṣe sí nǹkan yìí o ní tí mo sì máa ń tẹnu mọ́ náà ni mò ń sọ ẹ̀ tá a bá gba òmìnira a gbọ́dọ̀ kíyèsí gbogbo àwọn kí ni òmìnira tá a máa fi àṣà aláṣà ṣe àṣà wa kí ni òmìnira tá a máa sọ èdè elédè sẹ́wàá lómìnira nù hmm. kí ni òmìnira tí àní jẹ́ ojúlówó nínú nǹkan tá à ń ṣe ní tá à ń wá ń fa ẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run ti dá fún wa ó ti lè ràn wá lọ́wọ́ fún àpẹẹrẹ ẹ wo ìgbà tí South Africa fi wà ní ìgbèkùn àwọn Gẹ̀ẹ́sì àwọn amúnisìn tí wọ́n ti Mandela mọ́lé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ó wà ní mínísírì ńgbà náà ó wá ní ah, African jùjú ló lè yanjú ọ̀rọ̀ yìí Eh, ẹ̀yin eh, South Africa ẹ̀ ń kígbe ẹ wà lóko ọrẹ́ o ó ní go to use African juju bàbá ń bẹ láyé ní ìsìn wọ́n rántí tí mo hmm. bó bá yẹ pé mo purọ́ ni. Hmm. Hmm. wọ́n tọ́ wọn sọ́nà pé ẹ padà sí ìtọ̀sẹ̀ àwọn bàbá yín. ìlọyọ Mandela kó. gbogbo ẹ̀wọ̀n tó fi wá padà sí olórí orílẹ̀-èdè. táwa náà bá fẹ́ ṣe níta tó African jùjú wa ló yẹ ká mójútó hmm. dodo bẹnu. Hmm. African jùjú wa ló yẹ ká mójútó. Hmm. ah ok eh, bá mi eh, eh, ní ìjọ tí mo wá sí ìgbélàsì yẹn mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òyìnbó náà pé ẹ bí lecture room ni mo bá yín jọ yẹn kó tó di pé ẹ stop láti bá mi ṣe recording ọjọ́ yẹn kí làwọn òyìnbó wa ń kọ́ bí bàbá àti pé sáwọn òyìnbó yẹn ni ó tún padà máa lọ kọ́ wa ní àṣà àti ṣe wa lọ́jọ́ iwájú ni. <laughs> tí ọlọ́run má jẹ́ kó rí ọ padà wá dìrù tí èèyàn wọ́n ní ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ kọ́wọ́ ọmọ wòran ni o. kọwọ́ ọmọ wo ọmọ rẹ̀ ràn ni. ọwọ́ ọmọ wo ọmọ rẹ̀ ràn ẹ wo èdè tá à ń sọ ẹ̀ kò sédè tí ì kú hmm. èdè dàbí ojú ọ̀nà ọ̀nà bá ń rìn yóò máa ọ̀nà tá a bá pa tì ń gbogbo yóò wù kó ah. àwa tá wọ́n ti kọ Yorùbá wọn mọ̀ hmm. èbó yóò kí fún yín wọ́n ń gbogbo ohun tá à ń kò sí ìtún wọn mọ̀ àwọn ti rediscover ara wọn báwa ti ń ké pé à ń ké àwọn àwọn aláwọ̀ funfun mú àwọn náà lẹ́rú wọ́n sì wá rí i pé àwọn ò lè padà sọ́dọ̀ lárúbáwá lárúbáwá ẹrú ni ẹ máa wọn àwọn ò lè padà sọ́dọ̀ òyìnbó àfi káwọn kúkú jẹ́ ibi táwọn ti wá gangan ìdí rẹ̀ tí gbogbo wọn fi ń wá tẹ́ fi ń wá nù pé àwọn gbọ́dọ̀ mọ báwọn ṣe jẹ́ tẹ́ bá rí èbò tí ọba kọ́kọ́ wá bí dna ní ọkọ̀ lọ rèé ṣe. dna ní ọkọ̀ kọ́ lọ rèé ṣe. púpọ̀ bá lọ a ní pàṣẹ́ntéèjì báyìí nàìjíríà pàṣẹ́ntéèjì báyìí sudan pàṣẹ́ntéèjì báyìí ìdí ẹ̀ tó ń fi wá. sí nàìjíríà nìyẹn torí pọ̀ ń tiri pé pàṣẹ́ntéèjì nígbà wọn yẹ kíní òun wò. pàṣẹ́ntéèjì yorùbá ló pọ̀ jù. olúwa o. wọ́n wà pé ok òun ti wá dé òun nígbà pé yorùbá lòun ní ìsìn kí ni àwọn ìran mi tẹ́ jẹ́ yorùbá bó wọn ṣe máa ń ṣe olóòṣà ni wọ́n bí kálukú wọn ṣe ń gba òòṣà wọn nu pé òòṣà tí ó tó gbẹ́ orí mi òòṣà yìí ni ìtọ́jẹ́ ìyá mi òòṣà yìí ni wọ́n sì ń kẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n sì ń gbà á àwọn míì káwọn kan kẹ́ tó wọlé nìsín àwọn méjì kan sẹ́ẹ̀ kó ń bí ni làwọn tí ń wá fọ́sùn wọ́n tún wọ́n pọ̀ ń bí mi lánàá lọ́la ní ìsìn wọn tó ń bọ̀ rẹpẹtẹ. láwọn òyìnbó yẹn. ẹ ẹ wọn wá fọsùn àmọ́ ìmí ò dúró tí wọ́n sọdún òòṣà wọn wọ́n ti gbọ́ òòṣà wọn wá tí wọ́n bọ̀ tí wọ́n ṣe wọn kún bí ní ìsìn. àwa tá a wá jẹ́ pé inú rẹ̀ ní ọbí àti àwa tá a ní gangan gangan. àwa àwa àmọ́ wòóràn àmọ́ fi ẹ́ sí yẹ̀yẹ́ àmọ́ pé ẹ̀ ẹ̀ bí èbó ni ẹ fi bọ́lẹ̀ ayé tiwọn dẹ̀ ń dáa wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe àwa wàá wà lójú kan náà pé ọlọ́run náà ni kò tí ì yá ni. ibi tí wọ́n gbé ti fi ẹ̀sìn mú yàn lẹ́rú wọ́n máa ń fẹ̀sìn wọ́n bá sọ pé bíbélì ní kó o jókòó síbì ò gbọ́dọ̀ dì tó o bá ti dìde o ò ní wọ paradíṣẹ̀. Ah, báàmì ẹ má bínú ọ̀rọ̀ yìí tóbi ṣùgbọ́n mi ìmọ̀ bóyá máa ní interest láti sọ lórí ẹ̀ ọkàn wù mí kí n sọ fún yín bá mi látijọ́ tí mo ti délé ayé bí mo ṣe ṣe bí mi náà ṣe ṣe ìdàgbà dé èyí n rí àárín orí ọba rí olúwo dẹ̀ sí ilẹ̀ bá mi kí ni kí ni kí lè rí lórí ẹ̀. ẹ rí ọ̀rọ̀ ọba olúwo Rasidi Rasidi olúwo kò yẹ kí ó jọyàn lójú kò yẹ kó jọyàn lójú. olúwo ti júwe ara rẹ̀ ó ti sọ irú èèyàn tó ń jẹ́ ìkíní náà ifá tó tẹ̀wọ̀ ọ̀bàrà òtúá ni hmm. ọ̀bàrà òtúá ní òdì òdì ni wọ́n wúre wò ó tẹ́ ẹ bá dé pópó wọn á ní káwọn òkú tọmọtọmọ hmm. ewé àjàlẹ̀ kì í rú ọ̀ràn tá a mọ̀ tẹ́lẹ̀ kì í boni lábo adífáfá ti mọ̀jọ̀ àti mọ̀jọ̀ ló ṣàwọ̀ báwa ti ń ṣe Ọ̀ṣun. Hmm àti mọ jọ̀lò òòṣà wọn níwòó ẹni tó bá fẹ́ kóun yẹ̀ yóò wá sọ pé ìwà kí n kú o hmm. kó tó dẹ̀ ní kí n kú. n tí yóò sọ fún òòṣà yẹn nìyẹn ìdàkejì ẹ̀ ní òòṣà ó dá padà kì í òdì òdì ni ẹ ń súre wò hmm. tẹ ẹ bá dé pópó wọn ní káwọn òkú tọmọtọmọ tí ọba Ràṣídì bá ń ṣe nǹkan lódìlódì kò jẹ̀bi kò jẹ̀bi. alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ aṣojú wọ́n ń gbowó fún un láti ilẹ̀ lárúbáwá iṣẹ́ owó tó gbà ní í ṣe gbogbo kẹtẹkẹtẹ tí ń wí tí ń tọ́ òdì iṣẹ́ owó ní í ṣe ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin náà wo bó ṣe ń lò gbèsè ayé rẹ̀ hmm. bí èèyàn bá ti mọ mẹ́tẹ̀ẹ̀ta kò sí ọ̀rọ̀ tó ba olúwo lè sọ tó yẹ kó jọyàn lójú kò yẹ kí wọn máa ka ọ̀rọ̀ ẹ̀ sí nínú dúró ń bẹ àtàrí ọba nílẹ̀ tí yóò ẹ tó èèyàn bá bọ̀wọ̀ fún àṣà fún ìṣe rẹ̀ kò ní máa ṣe gbogbo nǹkan lòdì sí nǹkan rẹ̀ ètò bá sì ti sọ pé aráàjọ ń gọ̀ àtìrọdíran bàbá ẹ̀yìn mú nígbà tí èèyàn ò bá ti bọ̀wọ̀ fún èèwọ̀ hmm. wọ́n ní èèwọ̀ kì í lọ egbè ká mọ̀ níjọ́ hmm. tó bá dé inú ogun hmm. ọmọ tí bàbá rẹ̀ kú ó sì ní òun lòun sùpò ìyá òun èyí ti rí àwọn àbúrò bàbá rẹ̀ ń bẹ náà lára òun ó ṣe àsùpò ìyá rẹ̀ lòun ó sùn. ó sì su ìyá rẹ̀ ló gbà ariwo pọ̀ ẹ fi ilẹ̀ hmm. ìyá rẹ̀ tó bímọ márùn fún un ah. àwọn èèyàn wa ń wò pé ah, ṣé nǹkan ń bẹ tí ń jẹ́ ìwọ̀sán kó sí. pé tó bá jẹ́ pé ìwọ̀ wà ní ṣé kí lè wọ̀ wò tó fi bí tí ìyá ẹ ti bímọ márùn fún ni. Hmm. Hmm. nígbà tí ó nígbà oṣù jẹ́ pé iṣẹ́ oko ni wọ́n máa ń ṣe láyé ìgbà náà bí wọ́n bá lóko ó kó àwọn ọmọ wọ pé àgbẹ̀ ẹ lọ pọnmi wá o kí wọ́n tó dáná iṣu tán ká ṣe ìwọ wá lọ dúró ní odò bí ọmọ ti ti àgbẹ̀ bọmi báyìí lèwọ bá tẹ rí ọtẹ ọmọ yẹn rí ọtẹ ọmọ yẹn rí odò bá gbé yẹn lọ odò gbé lọ ah kò ì tó dé ní láti wọ́n náà lọ́ba èkejì náà lọ ìgbà tí ó dé etí odò agbè nìkan lórí fóònù náà tún ti tẹ agbèbọn náà ìwọ tún tẹ ọmọ márààrún ìwọ tẹ rí. níjọ kan. níjọ kan náà ìyá àwọn amọrẹ káyọ̀ ọmọ ní. tí wọ́n ṣeré padà ẹ̀ tí wọ́n ṣe lódò. fóònù náà ti tẹ ọsẹ̀ bá ìwọ tún tẹ rí. ìwọ wá dá ẹjọ́ àwọn mẹ́fẹ̀ẹ̀fà. ní ẹ bá gbé àá àṣé èèwọ̀ ò tí ì ṣe tán ni wọ́n fi máa pe èèwọ̀ ìlọ ìgbè ká mọ̀ tẹ́nìkan bá ń ṣe nǹkan tí ẹ ń pé kò dáa tí ọ̀já wọ́n bẹ̀ fi sáfìlẹ̀. tí ó bì ni ó béèrè. kò tí ì yá ni èèwọ̀ ìlọ ìgbè ká ṣe rí ìdí tí fi máa pé ọba ìsí àtàrí ilẹ̀ láì ìgbà wáṣẹ̀ ẹni tí ọba jọba tí ẹ bá ti bí báyìí ni àmì ó ti wà lára rẹ̀ pé ẹni tí ó ni ó ní nǹkan tí ó wù láàrin orí rẹ̀ ọba kan sì sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rúnmìlà ló wá ń ṣe fá tí kinní yẹn ò fi máa jáde mọ́ là á fi lè dá àmúrí afọ́jú lẹ́gbẹ́ àmúrí alóyè ojú lásán báyìí ò lè dá èèyàn mọ̀ pé ah, tó bá yà wọ́n sì jọba o hmm. ṣùgbọ́n wọ́n máa ń mọ̀ nígbà ìwáṣẹ̀ tó tó bá ti rí nǹkan yẹn lórí rẹ̀ tó bá ti rí kinní lórí rẹ̀ ah, ọba àtìgbà náà wọ́n ti máa kẹ́ ẹ àtìmọ́nú tó máa ṣe lọ́jọ́ wọn ò ní jẹ́ ó jáde wọn ò ní jẹ́ ó ṣe ogún ọ̀mọ̀ ṣe wọ́n fẹ́ mú kinní kan wọ́n bá mú. nígbà tí wọ́n ti wá jẹ́ kí kinní yẹn adé tí ọba ọ̀kọ̀ọ̀kọ̀ dé gẹ̀rùn mìlá ló dé adé fún ọba pé ọba yìí jáde pé wá rìn lọ rìn lọ kó o ṣe ọlá tìlù tìfọn kan lù ọ wá rìn lọ wọ́n lù wọ́n fọn èrè pé wọ́n ní ọba ń rìn ìjà o ọba ń rìn ìjà o ọba ń rìn ìjà o lọba ọba yìí jáde tẹ́lẹ̀ wọn wọn kankan hmm. ìtìtẹ́ fi pé kí ọ ọba tẹ́ bá bí kò tí wọ́n jọ náà. ẹ kábíyèsí. tí ọba ọba wọ ayé hmm. òun nìkan ní ọjọ́ kùn. ní gbogbo ibẹ̀ yẹn tó wáyé yẹn. kíní àmì yẹn ó sì wà. ẹ fi mọ̀ pé ah, ẹni tí yóò olúwa o. tí àwọn bàbá wa tí wọ́n fi ń ṣe nu ìdí tí wọ́n fi ṣe ọba lọ́jọ́ nu pé ẹni àmì so bóun ṣe ń ṣe àtàrí lẹ́yìn nísìn ó lè má ṣe ní nǹkan kan torí pé kò gba gbogbo ìlànà yìí wá. Hmm, kò gba ìlànà yẹn wá. àwọn míì ojú ilé ni ẹ bá wọlé àwọn míì àgànná ni ẹ fò wọ tẹ́ wá lè fi ẹni tó gba ojú ilé. tọ́jú pé gbogbo tí wọ́n kó sílẹ̀ ẹ̀lẹ́ ló ti rí kó tó débi tí ń lọ àtẹ̀jọ́ kan fò bọ́ọ̀lẹ̀. pọ́rọ̀ ọba olúwo ṣe rí nù kò yẹ kó mi ò tẹrù pọ́rọ̀ rẹ yẹ kó máa jọ kó bá kò yẹ kó jọyàn lójú fún ìdí mẹ́tẹ̀ẹ̀ta yẹn téèyàn bá ti mọ̀. kò yẹ kó jọyàn. ọ̀rọ̀ rẹ̀ ò yẹ kó odi odi ni a máa ṣe nǹkan ìwé ti wà ń bẹ̀. olúwa o. ó ṣe rí nù ẹ ẹ bá mi pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ gbò ẹ tọ́ ẹ fọwọ́ pawọ́ ẹ fèrè gidi obì bàbá mi ọlọ́run ò ní gbà yín mọ́ wa lọ́wọ́ báyìí ṣé rí inú mi máa ń dùn tá a bá pè yín tẹ́ ẹ sì jẹ́ wà bá mi mo fẹ́ kí ẹ bá mi wúre fún àwọn ọmọ wa tí wọ́n wà ní tán wà ní diaspora yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe sẹ́rí bámi ẹ̀kúkú mọ̀ mí gbogbo kò sí nǹkan tí wọ́n fẹ́ júwe fún yín nípa Sokoti lórí láti kékeré báyìí lè ti tọ́ wa gbogbo sẹ́tà ń ṣe yìí náà ẹ̀yin lè fi lé wa lọ́wọ́ wọ́n máa ń ṣe dáadáa fún mi wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa fún àwọn ọ̀pọ̀lọpọ̀ mú àwọn ẹgbẹ́ mi náà láì jẹ́ pé wọ́n mọ̀ wá láì jẹ́ pé wọ́n mọ̀ wá pàápàá jùlọ tó bá jẹ́ pé àwa gbé ìlànà ti Yorùbá lọ́wọ́ wọ́n máa ń rí rí pé à tiwa ẹni yìí ń represent wa ni bàbá ẹ bá mi ṣàdúrà fún wọn kán mọ̀ gbé okùn ẹnì kankan wálé lẹ́yìn bá mi máa tún wá tọrọ nǹkan kejì nǹkan kejì tí màá tọrọ ni pé bá mi máa fẹ́ kẹ́ tún fún wa nọ́mbà because àwọn èèyàn kan wà tí èbùtà bá fi lérí òwò lé ọ̀nà méjì ló lè tí ọ̀bà rí olè rí síta àwọn kan wà tó jẹ́ pé wọn kíní yẹn ṣe wọn báyìí báyìí báyìí báyìí ni sáìdì kan ni wọ́n dẹ̀ ń gbọ́ wọn gbọ́ sáìdì kejì so mo fẹ́ kí tó bá ń gbaru wọn nímọ̀ràn torí tá a bá ń bá a lọ báyìí ah o o o le o bàbá. o le o o le. so mo á fẹ́ kẹ́ bá mi fún wọn ní nọ́mbà so that láti èrè tí ó lè pè tó bá ní nǹkan kan míì tó fẹ́ bí lọ bàbá wa pé bàbá o kí ni àti ṣe léyìí o kí ni ká ti ṣe léyìí o. ó dáa ẹ ṣe ní kíkọ́ kankan sọ aago aago tí àwọn èèyàn lè pè mí sí mo ní MTN mo ní gílò aago mi ni o oh eight o. Oh. o oh eight o. three three. three three. eight five. eight five. two five. two five. two four. two four bá mi ẹ pè lẹ́ẹ̀kan sí i o eight o o eight o three three three three eight five eight five two five two five two four two four mtn mtn ni ago kejì ni ago kejì o eight o o eight o five three one five three one four one four one seven seven zero seven seven zero báwo ni ìpínlẹ̀ kan sí. o eight o o eight o five three one five three one four one four one seven seven zero seven seven zero. gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lájò lẹ́yìn odi inú ilé nìbọ̀yé bọ̀ sí ọmọ inú odi kì í kú sẹ́yìn odi ẹ délé pé àṣẹ ẹ sì ní di òkú àṣẹ ẹni di àgbéká àṣẹ ẹni ti lérò kúrò de àṣẹ o ẹni tòde rùkú wọlé àṣẹ o àṣẹ o lílọ bíbọ̀ ẹni jáde lékú lọ́wọ́ àṣẹ o àṣẹ o kòlà tó burú kò ní kò yín àṣẹ o àṣẹ o gbangba òde kò ní dá yín lójú àṣẹ o àṣẹ o ẹ yà ẹ rà ẹni tẹ. àṣẹ o ẹ ní kó ẹrù yín ti àṣẹ ìkà ò ní orí ò ní jẹ́ lọ́jọ́ abínú ẹni gbogbo ire ń wá yóò tó lọ́wọ́ di àgbégbìn bí èbùsù gẹ́gẹ́ bí ifá kan ní ilé ni mo rìn ni mo hmm. ni mo rìn ni ọnà ni mo rìn mọ pàdé alágẹmọ tòun tẹkọ òrìṣà kàsíkí adífáfójú ò ríbi tí ìsàrèmọ ọba àdó ojú ẹfun kì í ríbi lálẹdẹ ọsán ire lẹ máa kó ire lẹ máa rí ojú osùn ìríbi lálẹdẹ hmm. òru ire lẹ máa kó ire lẹ máa rí ewé kan bẹ lódò ire ire ní jẹun ire hmm. tó bá gábo níkùn ọmọ ọmọ ní jẹun ọ̀rọ̀ gbogbo wọn jẹ̀rì jálẹ̀ ìrè tá a sú lónìí kí a rọ̀ rọ̀ mọ́ ọ̀sẹ̀ ló ní kó sẹ òsùn ló ní kó mọ́ sùn nà àwíyárè ìwé tẹ̀ ọ̀ mọ́sẹ̀ lódùmarè ọba mu wọlé àṣẹ. bá mi ọkọ̀ yọkàn ẹ má bínú torí ọlọ ẹ bá mi sọ fáwọn ọmọ yín tí wọ́n wà ní ìlú òkèèrè bàbá ẹ mọ kán mọ tí wọ́n tara wọn mú wà kán mọ jẹ́ kí ọmọ wọn lè sọ èdè yorùbá kán mọ bá mi kán jẹ́ kí tọmọ yẹn bá lọ skul kán jẹ́ káwọn òyìnbó ọlọ́mọ sọ òyìnbó sẹ́ńd skul kán mọ báwọn ọmọ yẹn sọ Yorùbá lé torí ọjọ́ ọ̀la bàbá. bẹ́ẹ̀ni ó ṣe pàtàkì gbogbo tèmi náà mọ wí tí mo bá lọ sí òkè tèmi àwọn ọmọ mi tí mo bínú gangan tí mo máa ń sọ ṣe rí ìṣe ilé ni mo bá yàn dẹ́ta hmm. ìṣe ilé ló bá àwọn èèyàn wa dẹ́ta hmm. nígbà tí mo wà ní San Francisco State University tí mò ń ṣe lecturer ń bẹ ọdọọdún ni mo máa ń lọ India wà ń hmm. Chinese wà ń hmm. Japanese wà ń bẹ̀ táàjọ máa ń pàdé. Hmm. Tí wọ́n bá bí tí Chinese bá bí ọmọ sí Amẹ́ríkà yóò sọ Chinese wọn India tó bí ọmọ sí Oakland wọ́n ń sọ India o. Àwa nìkan náà ni a máa ń sọ pé tọmọ ò bá tí gbọ́ Gẹ̀ẹ́sì kò. Kò jẹ́ kò lè jẹ́ èèyàn. Kò kò kò Eh, kì í ṣe nǹkan kì í ṣe dandan ẹ wo India àbí China tẹ́ bá ṣe business pẹ̀lú India ẹ̀ ẹ́ gba ògbufọ̀ ni àwọn ọ̀ràn èèyàn. wọn ọ̀ràn èèyàn bàbá ìwò bọ́tà tí wo fíìmù wọn láti ayé ìgbà yẹn tí wọ́n wà kéré kó èdè wọn náà wọn àwọn ọ̀ràn èèyàn e, èdè tiwọn ni táwa náà bá gbé èdè wa bẹ́ẹ̀ ká gbé dé lárugẹ lókè à lè mókè à dolórí hmm. nínú ọ̀lẹ́yẹ ọ̀làjú ìnáà lájọ wà. Hmm gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe business ní ṣá ẹ lọ gbogbo fọ̀ ni ẹ fẹ́ lọ rajà ẹ fẹ́ ẹ gbà yẹn ni káwọn náà jẹ́ kí wọ́n máa gbogbo fọ̀ fún èdè wa. Hmm, ẹ jìrì bá mi. ìjọba wa gan àwọn náà tún ṣe àṣìṣe hmm. nígbà tí wọ́n bá ń ṣèdánwò fáwọn ọmọ ọmọ tí wọ́n bá rí i pé kò mọ science kò hmm. mọ̀wé nù. kò mọ̀wé nù. kò dáa bó ṣe káfíńtà lọmọ bá fẹ́ ṣe tó bá ti kọ̀wé mọ́ ìṣe káfíńtà rẹ̀ ó yàtọ̀ ó ṣe bíríkìlà ni ọmọ bá mọ̀ kì í ṣe gbogbo wa láàmọ̀ sọ fìtìfìtìn kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ sáyẹ́ǹsì pàápàá irú tá à ń sọ lábọ̀ látẹ̀ẹ̀kan pé eh, àkọsẹ̀já tí kálukú wá sí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni tòótọ́ ni kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ white collar job pé kínní ẹlòmíì yóò lówó ju ẹlòmíì tó wà ní tí ń CBN bank lọ nígbà tó bá pẹ́ orí rẹ̀ ti iṣẹ́ torí rẹ̀ yàn fún ló ń ṣe nítorí yẹ káwa òbí ká máa ṣe jù ni pé ìṣe dandan bí ọba ti mọ sáyẹ̀nsì tí ọba ti di dókítọ̀ tí ọba ti di lọ́ọ̀yà rárá o gbogbo ọmọ kan ni ó di lọ́ọ̀yà o kìí ṣe gbogbo kìíní ní onímọ̀ olú kìí ṣe gbogbo alára ni máa rí dá lọ́ọ̀yà lọ́mọ mi rárá iṣẹ́kíṣẹ́ tí ẹ̀dá rẹ̀ bá yàn tó bá ti jẹ́ píṣẹ́ rẹ̀ ni ọ̀nà tí ó gbà fi gbòòrò yọ ya èèyàn lẹ́nu. Hmm, ẹ ṣe bá mi. fídíò náà ni ẹsẹ̀ ìwòtọ́ yẹn wẹ̀yìn olólùfẹ́ mi ẹ rí i pé ọ̀rọ̀ wà nínú fídíò tẹ̀sẹ̀ wò yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé orí ètò ẹgbà yìí ẹ̀wò ẹ bá wa dá sílẹ̀ wà ẹ bá wa sọ sí fídíò tẹ̀sẹ̀ wò yìí gbogbo tẹ́ ẹ bá rí bẹ̀ tẹ́ bá rí pé eléyìí kàn mí ẹ bá wa sọ léyìí ẹ ṣe púpọ̀ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé ìmí ìtúnbọ̀ láìpẹ́ ìta máa mú wá sí etí ojú ìmọ̀ọ́mọ̀wòrán yín nípa ìrìn àjò tí bàbá wa kan rìn lọ bá ìkan lára àwọn tí ó bá Awólọ́wọ̀ tó bá lùgbà a máa mú bàbá yìí wá sí ojú ìmọ̀ọ́mọ̀wòrán yín lórí ìkànnì ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí i náà láti máa mú wá o òun la ṣe ń sọ fún yín wípé tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ máa rí irú fídíò wa yìí ẹ tẹ subscribe button sọ́dà gbogbo fídíò tá a bá ti ń upload ẹ lè máa rí ẹ̀yin náà lè máa mọ bó ṣe ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire ní pàtàkì lórí Yorùbá Nation tí a ti ń pariwo bí ọdún díẹ̀ sẹ́yìn tí Olódùmarè tá a mú wá sí ìmúṣẹ fún wa ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share ètò yìí o ẹ bá mi love ẹ bá mi like ẹ bá mi gbé ètò yìí rìnrìn àjò kókó nílé kókó ará oko kókó àlejò tí ì ṣe fúlàní kókó gbogbo àwọn ènìyàn wa lókè òkun ẹ ṣé mo dúpẹ́ yorùbá nation no going back bye bye thank you.